وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana tsiɔdze ne ƒe yolo eke mɔa ko dabi adzedu dze miki ɖe enyi ne yi ge eye wòkatoa olutavi yóò dzi فتح مجيد شره كتاب التوحيد tàbí kí a nẹ́wàlè àkídà pàì tọ̀hídì yà wọ́n fòye tí ká lè yí ibi ṣíríkà pàì bí dàtẹ́ tàbí ṣe ìṣẹ̀dọ́gọ́ pàì kò kàdé hùn yín gbálé ṣùkàtú èyí ò sálá oji la ilaha illallah le tingini òun lẹ gbàgede àwọn àwọn kọ àná òun tí àmì bẹ́ẹ̀ kuma kàkí la ilaha illallah mahmud tukọlọ gbàmù kọ́kọ́ kò náàmú di haramu má jalaman. má jalamanu yàtí nàmi bẹ́ẹ̀ kuma kàkí la ilaha illallah le matsetsi kɔlɔ kpoŋu ama ɛwɔn tse no levi omu ne kuma do la ma nyu tɛ eke ani ke na dɔbata ɔma eho na ɔdze kedo ati ami bi lɛ abe kɛta ɔtsami bi kuma ake la ilaha ilala kima la tsi ko ma ɔtsabi kuma do aɖe kuma tsi la ilaha ilala ama tabe lɛ ma ɖe omu ne aɖe gbɔ kɔ ɔdze kpɔ ɔdze kedo ati ami bi lɛ ɔdze kuma do de gbogbo te he alijanna tɔnyi ni ike wọn akɔ anatɔgba oyi be kia do atɔgba odzɔ le yi le kpɔ lɛ eni wɔ inama yaxɔfu alalmɔkulisi ɛnkuma tsokpo wɛnɛ kitsi mɔkulisi ɛnɛ kia akila ilaha illallah kitsi damu kɔkɔn tsukɔlɔ kimada mune adego kpojon machoko ngbali ileja kini madu fiti unde ki madibeun e machoko jiwin cha kini anya ati abiseyi ati ikije kimukole biene dutogba kinachi obi la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ya liba mu koko mele ihu pẹkọ chaka madibeun anya achi ya bise ya atin ikima mukole bia na edu togba na achị ge no rajihatan eku kole bia na le ya na nna na tu kole nyon le iche nke na atụ kole nyon le no nki achị yi ya na iche abelele wala yakulu ha bi ikhlas yang ne ka kakila ilaha illallah le by ikhlas gen yana beju Ika e ka ya ka iki yanwa ne ka ikhlas gen ani kide shetyo tade ami bu meta ma ki la ilaha illallah ya mu che meta uche jodudu ohun chene ki aka pa o pa ikhlas ẹni lele gbogbo ló lẹ alinati alijana yọ haram elifɔ tsetse kuna kidzedze la ŋu ɛma dɔ elifɔ lɛ haram etse kó ɔdze kuma ɔtí ami bi lɛ lɛ ami bi kedzi ami bi kuma kaki la ilaha ilalahu lɛ matsi le ba mu kɔ kɔn o matsi wo kpɛ kɔ mala ɖe ŋu ne do aɖe gbɔ kpɔ dzɔn ama ìwọ́n tse nu levi kakuma do ti ŋi la tie tako levi lɛ lɛ ke yahin la ilaha illallahu kpawo kɔlɛ yahu gbegbo abele le abele ɔdze nafɛ la kini wɔyɛ gafiru ma du na zalika lima yɛ sa o esi ne ɛnɛ kede ami be kɛrɛ ɔdze ju imalu le gbogbo te alidzana o ɔdze kama bi na do ba wa esi ŋu kɛrɛ ɔdze ju o ɔdze kiwa le dzi momi yada ne lɛ natsi prison cell ehu nata takia dulali tihi aljanna ama agule nilele adu kolevi un betema nana kade inde kishirika kidon ya cho gbegbele hunan ala na reju ko sakini ami bok ma akila ila ila la ma tuna ninu a ene katiti kene kini garanti ya kila ila ila la ki ma tunan òun tsɛnɛ kele bu kɔw kɔŋ kìma la ɖeŋu do aɖe gɔ kpɔ yɔ ne ƒe yio lo ŋu yin siri kan takokɔ lɛ nyɔŋ yina na tɛbiɛ na wòle ama ne ke dzi kia kaki la ila ila la wò lɛ kpɛkɔ ama yinu levi kia tsi imda siri ka tsi yɔrɔ dzedzu yàrá tsunu ga ihu na yàrá dzedzu eminu gbogbolo ti hali dze na abo meji dɛ amutsɛ meji dɛ utsɛ kɛta. onchami be kumaka, ama amaghị kpọọ na anyụma echiche bụ la ila ilala ma chineke ka anyị ma mmiri ji maka kateli ama amade mụ na adịgọ kpọ ọjọọ abịakwu ma abụmatọkọ obele ma abụmatọkọ obi ma abụmatọkọ kpe ma abụmachọ oyeyejima ma abụmachọ amewudukiche ngwuche kwaleke onwe elia na ehe onwuchachinu ama aba ma da mdachọọ ọmọ ọlọ́pù lẹ́ka máa tọ́jú ọlọ́pù ọ̀yá mẹ́ṣẹ́kẹ́ ejú òun máa ṣe ọgbà òun máa ṣe èkó máa ẹni ìyẹn ihe èkìdẹ́ yẹn dànyàn náà yàtí bẹ́ẹ̀ mú akínní abẹ́ ìṣàkàmẹ́ láṣẹ la abẹ́ àmì àṣẹ yẹn òun àṣà àpàwọn ṣe akílá ìlà yà kúlò alùpùpù shan ki ma ni gbegbo leke wala ya kulu ha bi ikhlas ichan dagba ki akila ila ila allah la ya wa ka pe egbe egbe fegen wa yakin ya wa no chiki ojungen ogbodle chakale mani un min jami'i sayyiati ichan ki ma che ka kini ki che ka pa ikhlas ki che ka pa yakini ima pona nyuku ogbodamole bi chakale abi ma wọn ka kpa imani ni kpa ikilasi gẹ ni kakilẹ wọn na yun mi jẹ mi e sẹyi ati kuyọ gbọdọ mo levi gẹ wọya hasa alehi matso kpojun abi lẹlẹ kẹrọjẹ imani ń gbégbó lẹ akbar asgar ele kakaki na fa'in salima minal akbari ishe nke nele mu yo kwe shirka elile baka ma'ahul asgaru taki ibi shirka ikeke libo fayudayifu ila zalika sayyati taki shirka ikekele ya na mmanyu levi leki awon chi manyu leki memene ma kọlọ jiwin ẹni kìí ṣe kí la ilaha ama ya tsukɔlo levi wọn tsitsɛ bɔ ní itsitsirika ni ama tsɛ no levi kìí atsi tɔ itsɛ kìmu yɔ kó itsirika ele lɛ yana kótó itsirika kɛkɛ adikɛgba kìí atsi levi kɛkɛ lɛ yi dɛ pɛ emudaba tɛ elele rɔ tsike ɔdze kedze kali tsɛ kìí adabɛlɛ lɛ fɔyu diifu ilazali kaseyi ati taki atsi idaafa madu na manyu amu levi lɛ lɛ. Tadumu ila hadha shirk kishan kila adama ba e kidaike gamo levi kinana ki shirke keke ki ali amanyu ili amu do levi ledaike fayar jihu janiba sayyati taki ameto iye biene du imudu nana tiye nyoleke madama lewako chena rejuko adike gba kicheni ikhlasi ishi shirka elileni ama ishane kpa se ya ati alki ishane kpa se ya ati le de helo se ya ati le na himani gbegbo se ya ati le ina ho ihun jon ni ikhlas kwa ye kini gen adike gba ku na ma ni ikhlas gen le won na waleta ehun chobugu ikhlas ya hadin islam ha ikhlas ehun chobugu oji ikhlas ikhlasi ikhlasi àwọn ṣe ṣe ikhlasi ẹ. ẹhẹ ẹhẹ ìdá ìbádà ẹgbẹ̀fẹ́ ọjọ́ sẹ́kọ̀ọ́ náà máa ìwúdó wá fún ìbádà ẹgbẹ̀fẹ́ ọjọ́ kátítí ní àmọ́ àkúmá gé ẹ̀dọ́ ẹ kí sọjọ́ kátítí màá lé ọmọ ní ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ lẹ ríà. ṣìríà ẹ má ṣe ìkíláàsì ní ẹ ṣìríà ìkíláàsì ẹ ṣẹun tó dọjọ́ ka títí ríà ṣe yìí ṣe ṣe ṣe nínú kí a ṣe tó dọjọ́ ka títí ṣe nínú kí a ṣe tó dọjọ́ pẹ̀lú múnẹ̀ alimani ìkíláàsì ṣe kẹ́mítà ṣe ní ìkíláàsì ọ̀rọ̀ ọ̀dọ́ pẹ̀lú múnẹ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ kùmà jẹ́ yún ẹ̀ ọ̀rọ̀ wadi Shirika, alima dɔjɔ da katitin tiwɛ dɔjɔ dejin alima ni ikilasin wadi riyawa riya la cɛ ŋun e ci ŋun ci ɔgbɔtɛ sirikul asgar ŋun e kɛ akawa yi dɛ yana dɔjɔ ko fɔlɔ yɛ kulu ha bi ikilasi ilé ayé àwọn ajá wọn kàkpá ìkìláàsì gẹ̀ ní wọ́n yẹ kíni wọn ni yẹ kíni gẹ̀ ní yana dɔjɔ tsenkiri tsi lɛ le ŋbɔ aɖe yi edabi dabi tibi lɛ o fɔyɛri dzi hudza ni bese yi ati itse ŋu ki keke taki sirika keke le ili adama kpɔ yi amewo levi yi ke taki sirika keke wa tsenkiri adama kpɔ ŋu lɛ tse ma wolo dama ke fɔyɛri dzi ho dza ni bese yi taki ameto eya mi se atu emudu wo iṣẹ́ náà lójúmọ́ yẹn fọ iná sẹ́yẹ àti tó dún àmì sẹ́yẹ àti àmú lévilẹ̀ tó da afọlì iman yahi mani gbégbò wọ̀lì yẹkìn yahi yẹkìn gbégbò fọyù da afọ kọ́wùl láìláha ìlàlá iṣẹ́ ń kì í mani gbégbò kí ayẹkìn gbégbò lẹ́tà kí wọ́n hù kọ́la láìláha ìlàlá gbégbò kẹ́ wala ya biru eju ko isen ki awugbe kwa belele wayam tani ul ikhlas ya wani ikhlas gano bil qalbi ihedon wa yasirul mutakallimu biha taki mudene ki aku kola ila ilaha illallah le kal hadi dabene ki che goma teki e goma ni freedom gen au naimu bɛkɛnɛ kì í ṣẹ̀dá tí a lólu òun ke. ẹni freedom gẹ̀ẹ́ni àbẹ̀ kì í elima tí a lólu ké òun ṣẹ́gúlu àmì ìbúkà ẹ̀ límá máa gbọ́ gbádìí ni dẹ́pẹ́ takumara ọ̀dọ̀ bìbì ẹ̀dọ́mọ̀ ka ìṣàdà bíbí kẹ́kẹ́ ìṣe àníbi sọ̀rọ̀ lọ́sẹ̀ àṣẹ pọ̀ náà wọn lẹ gbìtìgbìtì màtínà ìgbàdú ẹ̀ńkìlógbó kọ́ládìí ni martini kọjọ du kitsɔ gbɔ gbaya lo martini kuma kini o oh, wɛtsi aɖe yi ti ma latsi gbele o wɛtsi ayɔ gbana egbele o wɛtsi ayɔ dɔwɔ egbele o wɛtsi adi kai egbele sɛwɔ gbɔ mi itsi aɖe o eke ma ni rɔ gbɛ bo mɛ ele kia yi enyɔ ŋu ɛni ilé ada bɛ lɛ lɛ yarɔ dumantodu bita'ati aw bi ziyadati ameli amali wa yanqusu linaqsiha imani ya manyu ne ishenku kolo islam amanyu imani ya buwa na one ishenku kolo islam ro revise kolo kolo islam ro revise ye ise ni ami balaga ma oche de keka wa ge etele won chojoji ohun ti ma asi ya imani gbegbo ye o kolo imani ya o di mani aw man yahassana sautahu bi ayati min alquran abeki adabe ne kiana ho mu moche ke kpalu quran imda ne ihlas gen kana rejiko min ghairi zawqu ta'am imda chika kini ya gbuche urinyo alquran len wa khalawati ya gbo ya gboriyan ohun zooku che taste halawati che ina ina feel ohun wala ani ya ya ruyan ama imuda na akimani ikilasi nile iju ye ohun agbaka kola ẹni ihu ihu damọ kí umudu min <laughs> so wọn àpá ya comment ya ya ṣi comment ojúmọ yẹni. Yani, faha ulai yana mi beki dai machuluka mawaye lam yakuluha bi kamali sidiki wal yaqin ma kukola la ilaha illallah le bai ekpeko yo gaskiya bai yaqini yo chuchin bel en kuma ce mace ma ya atuna bada ha bi sayyiati mahila ilaha illallah lẹ́ka gbàtsaka takuma wọn mi sẹ́yì àti dùá níbi òun ké tẹ̀ǹkudu zálíkà sẹ́yì àti lẹ́kùn adùá níbi òun lẹ́ tẹ̀ǹkudu eke ayila ilaha illallah lẹ́ tu kọ́lọ́ lẹ́bi ekuma n'atsi níbi òun lẹ́ kéèké àwọn ọkọ̀ tu mẹ́nẹ́tìrọ̀ eke àwọn ọgbà lẹ́gẹ̀ bẹ́ẹ̀ lẹ́kulu nàá màdé kila ilaha illallah lɛ mingeri yekinin madɔ tsikiun kanitoro kumadu bɔkɔdze o ma ka yi kanitoro kumadu keli o ma ka yi kanitoro kumadu tido kanitoro kumadu nɔkaga itakpamɛ ama etsi to do kedu manyɛ rɔdzɔnu ɔntsɛ kumani yekinin wɔsidiki mana dɔgɛtsaun alala nɛdu edziko wọ́yẹ̀ mú tú nà aládàlíkà takuma dójú lẹ gbogbo malekute hùn malekute hùn lẹ wọlé hùn sẹyẹ àtúkẹ sírọtìn takuma tsi nà olévi adúrọjọ nánánánà tẹmúnẹ ohun mi dòwó lèlè jẹ nà àwọn olévi lẹ lẹ kékeré akpọnà yín má kumama téhi alìjẹ nànú àti kàwé má mi mọ́mẹ́ta àmútsẹ̀mẹ́ta àkìlá yẹ la yẹ la kó abe keji aɖe ŋu dzi ŋu o ami be kuma kaki la ila ila la o ama ama ɖe ma tso le fie ila ila ila la o tu wọn akpa yɛ ni fɔ iza kɛsorɛt zonobi itsɛ ŋu ko levi zonobi ki nana kegbɛ sɛkula alɛ lesa ni kɔlu ha la ila ila la o lɛ iwodzi eka alukpalu ɛni lɛ tinye den obi ki woji lek mani kaka ni ha wa kasal qalb an qawliha e do le ay won gbege oje ku kola la ilaha illa allah le cheji den wa kariha al amalu salihun takoji ko ikon ukole kichikole fe kichikole memele ina kochi ma ku kide chikole memele ina da obi ya won ja tori zunubi gbe ẹgbẹ́ làwọn bá bẹ̀rẹ̀ àmà pọ́lá àmà yà kíni bísímìlà láì tọ́gbà yẹn nìyí mo lẹ́rìí kẹ́ ẹ̀ lọ́hùn kúrò wọ́n sàkílà àléhìí sí má ìlú kùrán ẹ̀kọ́ nu dẹ̀ ẹ̀kẹ́ lẹ̀ dẹ̀ ẹ̀ sàkúlà àlẹ́ lìsán kasa wakasa kalba an kubuli ha sheji wakari al'amalu salihin eta wasakila alaihi simal qur'an ele taki wọn wodzi wọn egbɔ kata lukura ani ewodzi eti ŋu Hehehe, <laughs> kata lukura ani ke adunya ma yɔ lɛ ewɔ adunya ma yɔ ŋu ke matsi wa zi kɛtɛ ni kɛnɛ gbɔ akpaki bɛtɛ ma gbɔ kata lukura ani ko mu adunya ke adunya ma yɔ lɛ ehe adunya ma yɔ ŋu kɛgo fa wɛ kalukura ani adunya ma yɛ ne ka dɔ ma gbɛ gbalukura ani ya na tunya ŋɔ la ma gba komi akɔ akpɔ dzi ya ma ne amatsi ke zonu bi teleku ekelu wastab sharo bizikiri gerila edon ache bo che maro chulu kan wo duni o mune che ma cho kolo jo isin ikole ojo iche woji un ama che nkan wo chulu ko mune ile abe alo abe politics abe ama undu kiche nkuma ja ya jujo en telele ya misi un ama ikɔwɔ òun lɛ itsɛnitsɛni kì í atsɔ wɛ tsi na taim ibi miiti mɛ lu kuma di ka ma taki atsi ana lɔla yɛ lɔla ŋutsi ɛgbɛlɛ abɛlɛ lɛ ɔdzɔ duu tɛkibirɔ tili hiram ya lo dzi kabɔdɔ edzo du lɛ ya lo dzi bɛkira ka edzo du ya lo dzi ɛgba du onikɛla yɛ ɖaka aka ɛgba du lɛ im de atsa ogu joint anawa meyi ɛtɛ lɛ ɔmɔ la ilaha illallah allahu akbar ọlùjúwe kí adùn àjálà kíní zunubi ìṣẹ̀yàn tabalẹ̀ dẹ̀ ìwọ́n dé hùn gẹ̀ ẹlẹ́ àmì ìbábẹ́lẹ̀ lẹ̀ àmì ìbẹ́ kùmákù pọ̀là bíbí ilà màwù wá yányì dábí iṣẹ́ nàmi iṣẹ́ kùmáṣu ọlùtí dúró kùmáṣu ṣe àdínní àbàkwánu sínú abẹ́lẹ̀ kùmá dọ́mọ́ta mako owe wo ka dɔmɔ amɔ kɔla mama mama mɔdzɔ ni mala tsa nyɔnu tini ke ko wa tu do ta ko wa ko kɔla ka kema tsu kɔla itsu kɔlɔ ɔdzɔ etse ni itsu kɔlɔ nitsɔ ɔdzɔ etse nɔ lé mi kɔn ari rɔ ye ko wa ki todukuma nya nye ho kɔ yɛ tɔgbɔlɛ na bɛlɛ lɛ la nyɔ wo ŋui mɔlɛ bɛlɛ ni yana gbogbo kɔ ma ɔna agbɔ gba wɔn ati do wotsia anagi do kuma ta ama chen kilian kilubu alquran ishawoji ama ewe kimachi ukwali ojon wastabshara bizikri ghairila ekonu de ekelum watma anna ila albatili ewe kichen we pabiele ewe kichen wo lemi ede wa yin oko ekonu <laughs> de ekefa wastahala rafasa obie le arefes wòkɔla butabu wòkɔla bɛtɛ wòkɔla alifasa wɔsa hala yari nyɔmanyu yanu dɛfɛ ɛkɔnu dɛ ɛkɛdzɔ wɔmu hali tɛtu ahali le gɔfulɛti ɛgbadu ami bɛ kumatsi ahali gɔfulɛti òun anadama kpama abe kumatse gbɔla nyɔ te adrɔ durɔ amadago titɔ amadzodzo ma gove <laughs> amadzodzo ma gove ama keli ama tseŋu mu ne ka kima nodzi ni ineɖen inekun tse ofu wɔmɔ xa le tatɔ ahale le gɔfulɛti ami be kumama mi ma kini ɔdzɔ dɔmɔnu bɛkukpa nɔdzɔ na dɔmɔnu. ọmọchi join ti nwi ẹni lẹ dagbaki akaki la ilaha illallah ichekun ẹkọnu dẹ ẹkẹjọ dẹ kó bẹkẹdà fi gbaluka ẹkẹlẹ alo ibà òun kìkà kébi ha lẹ ní ìdàbí ó kọrẹ tì mẹ <laughs> so ẹkẹla wakariha mukhalitati ahalil haqqo icatini ina dama kpameno gecam allahu akbar gbeka mọna gecawa ima go mejudu gbokuma tso katu ọmọ tse elefọ iseun yatọ mọ gbọ katu dẹ gbọ waadi dẹ elefọ elefọ iseun yatọ Ya tu lẹnu ama onye bọọlu hee ehun ko wu ta na dere hun rota na dere hun te hun kata omo le ni ke wu daba ku ma do wo ngini daba ko ale wu do ngini ya wu to mo ye ama majalisi ta'lim majalisi o katu de ya feli fo wo keri ha ititi ni sam sam sam sam iko le ro ga gogo mana cho gogo lo ku ma kini ma chino katu me pim ko toro da chen ke kwate gule na bele di igbo ki alo chi join ti ka ya lo joint lẹ́yìn kànú wọn gbogbo ọmọdé dodo àmì bí kùmà wọn tsolù kàn wọn ọmọdọgba ma ìdẹ́pẹ́ ta kùmà bóun kìmẹ́ ni ee ẹ̀dí mẹjẹlísà yìí ni ẹ̀dí joint yìí ni ee ẹ̀wọ̀n àti kẹmà yìí kà wọn ni kẹmí gbé mi lẹ̀ mí dé mi mẹ́wọ̀n la ilaha illallah àmì gbódú kùmà nọ́la la bẹ́ kìdẹ́ ìdágbà kùmà kì la ilaha illallah ọ̀yà tsi kùmà nù ẹ̀kọ́nù e àti lẹ́ ẹ̀ e lá kìdẹ́ nà ákàbọ̀ pátá fɔ misulu hada ɛla kidɛ ŋun ama kpa kɔlɔdzi wa kini ɛnɛ du kina mali ɛn tsi na dze mɛ gbalo ka yɛ lɛ dɛ ɛnɛ du kina mali mɛ la kidɛ dagba kia kaki la ilaha illallah ya tsi kun amali mɛ la kidɛ mɛ mu konyodzi mɛ wu de nana nu yi ni tsɛnkidze tsi taka yi kɔ na yi ni ɛlɛ la ŋun yi mɛ ko mi yi ni olùsètò pɛ ko na awu todu itse ŋku ne la mu bu ɛfɛ ko halime la ki dɛ la ilaha ilala hoe ka kɛ mu bu ɛfɛ ko halime la yɛ alidze natso gbogbolo ohun etsi gbogbolo ine natso nyu ka ihu na bɛke na waste time ŋu ame ne du kina halime la ki dɛ ama kpame ni ka ɛni lɛ lɛ ɛtsi ma kini tsebɔ de hun ni ko tsebɔ de hun amewo levi dɛ ama tse kele na itse ŋki ma do tsebɔ manyu ni ba. tiekile na chunyuga ihuna onyuga ihuna kaka one ya ọjọ na yi ite odu ni emi le onumonu onumonu ne one ọjọ na te odu ni emi le le ẹn iji ma mu lele nne abe olele one ọjọ na ite odu ni emi le ugbọgbọ mẹtẹ ugbọgbọ mẹta nyọ mẹla sixty nine. Je ni ìrora kí á kí ní gbọgbọ mẹtẹẹwa ṣé ní gbọgbọ kí á sixty nine ṣé ní gbé kí á kí ní seventy eight sixty nine yìí iṣẹ́ ń mọ̀ méyì èyí dùn ní àyẹ̀dá dó tákì seventy ike àyè ní seventy yìí èyí dùn ní àyè ṣì seventy one ilẹ̀ òye dùn ní àdé dán alahu akubar ilẹ̀ ìlò dúdú dúnú yíyà ṣì ọjọ́ kí wàá lé jùmọ̀ mi ọjọ́ kí wọ́n adúlù gbogbo ló ti hàlẹ̀ jẹ́nà tó ohun àmọ́ pàmẹ́ni ẹ̀ṣẹ́lálẹ́ mẹ́la kìdẹ́ yàá di ṣíríkà pẹ́ẹ́lí tí o kọ́ lónìí ene du kiche kadali men lai o ma ki achi nyuga e huna yin ama ne du kishirika li akote ke gwaun ogbubele achi huna jina rojuko ama kwa meni ene du kishirika li akote ke gwali kidei kali kide kishiri kali na kuteke wang tile ini kani kani kan oya ka ni po misile hada yene ole ni kinali melai idha qala ha ishan kika kila ilaha illallah qala bilisanihi upalu wo ho idu kale madama le bokola iko qala bilisanihi upalu wo ho idu kale ma laysa bi qalbihi ite don yo ka titin wọ́n bì fi hì àfúnṣe alóhun ikú rẹ̀ máa láàyè sí dẹ́kùhù amẹ́lòhù tó dúkọ́ lọ́hùn ìdọ̀gẹ̀ṣẹ́ awó òkọ̀là àfúlẹ́ kíkọ́ alóhùn dò lẹ́nu ìmáṣe lè dúkọ́ kí nọkọ́ ní yasọ̀kọ̀ aga ìdúnnù kí dúnọkọ́ bẹ̀kí dó ìdúta kí dúnọkọ́ àmọ́ òkọ́ lọ́hùn dọ̀gẹ̀ṣẹ́ ahùn rẹ̀ kí wàá lé jùmọ̀ mi. kọ́ọ̀lù alhassan alhassan ìṣèkà akpalile se kí wọn kọlẹ òǹgẹ yẹni lẹsẹlẹ ìmánì bíta xalè yẹni ìmánì ìtsẹun kò má kà kpalu ríyọ kíáná ríyọ ìṣẹni kò kọlẹ má dẹgọ kpọhùn yẹn lẹ ká ee yàtí mẹni ma tse o àmọ kọlà kìdẹ yìí ní kakínú kọlà yàtí tsi kọlà bíbí yàtí mẹni agbó kọlà lẹkẹ o hmm. nẹ kàdé ha alẹ yìí. ma makina aliji oji ahamis kpae monde shi mustahabi shi ema ji ni ma mweno e da ji ladahun shi nana bagi sabele den nwene ka de ha aluji nwene ji alia yara ojeun taki eni ke ame ge ame yashi abo shi o eni ame me ka ge weji jalun oji ake ka kọ̀ǹkọ̀ǹ la kọ̀la kpɔdze gbadu kọ̀ǹkọ̀ǹ kpɔdze la kọ̀la kọ̀ǹ kpɔdze la tsolokɛ gbadu wòye aludzi wòye tse ŋuka ɖe esi ma ko kɔla aludzi tsi musa abi tsi ama ko kɔla kika nyui iyu kɔla olevi ŋu imudu nyui mɛ kia kɔla kpɔdzɔ aya kɔla kpɔdzɔ le <laughs> onye ni lé sɛli wala bi tamanna imani ichenwe ko na na dojo nke anaka pa ukpalu ichinu meni jen hi risala ewu uh, eh, mukaddima risala yani wala yakmalu qawlul iman yanu kola imani ya pekota nu ya chukola imani lake la ilaha illallah chukola imani yani wala yakmalu alqawlu aliman ukola imani kone kaya kpekotan illa bi amalin tie gba kamudu chukolo tiyen yani wala qawlun wala amalun ukola imani keka magbatan ukola nugo kaduchi magbatan illa bi niyati tie gba kilia connect te hedo hedo e ka ma kuma hedo e panago ma lɛ nɛ mu nɛ do ɔmɔ ŋuti ɔdze nɛ fɛ lo katiti yɛni wala kɔwulun wala amalun wala niyɛtun ilabi mu wa fɔkɛti sunna yɛni ukɔla yɛ ma ni ma gban ukɔlɔ yɛ ma ni ma gban niya yɛ ma ni ma gban tseki lɛ adɛgɔ kpa lue ka nebi sɔlɔlɔhu alayhi wa sallam doa wọn lɛ adɛgɔ kpa ukɔla yɛ ni imani ma gban walakin ma wakora fi kolobi fil kolobi ko tiɛn we keleɛ kemu gba ihe dɔɛ wakora ɛn kemu gba ihe dɔɛ wɔsɛdɛkita hul amal taka ɔgbɔdu kɔlɔtsaka wɛ isi amɔgɛsi adu ɛnu lɛ kɛdɛ gbalɛ kɔla lɛ zɛli adɛgɔ kpɛ kide hirisa la lɛ ko mɛgbu kɔla kɛ akedze gba yɛ ni fɔmɛn kɔla xɔyiran. wa amila khairan qubila minhu ene du ki hukola eye alkhairi ka taki ahukola ma chi magba kubon ene du ki hukola nyoka ki awon hukola nyochi magba kubon ene du ki result un ki analu tojo na icheku kolo memele ya chechu kolo memele gbogbolo ya le alti aljana ya na rujuko amayo kolo memele ka kemala chukolo memelen yana na accident ejona na ozibila ọjọ́ kí duwa tí a bẹ kuma ka kuma ma tsi mẹnitigɛ yanni wɔmɛn kɔla xɔyiran ɛnɛ duki hukɔlɔ mɛmɛlɛ ka wɔ ami la sɛrira taki hukɔlɔ e biɛ n'etsi lɛm yokubal minuhu ma gba kubo ŋu no ɛnɛ <laughs> duki hukɔlɔ mɛmɛlɛ ka kia hukɔlɔ e biɛ n'etsi ma gba kubo ŋu. lɛ dza kini ukɔlɔ mɛmɛ na ɔlɛ ma gba ŋu ukɔlɔ biɛ na ɔlɛ o ma gba ɛnɛ ma mɛ biɛ na ɔgba ebiɛ na lɛ ya nɔrɔ mɛ ɔlɛ wozu la aa imam hasan ɔn kekele mɛ bukɔla kpɔ mu nɛgɛ wakala wakɔla bakari buna abdullahi muzini agbakara ma abdullahi muzini ami bɛ kiri ɛsɛ ami bɛ kuma tɔkato ami sabi anabi sallallahu alaihi wa sallam ama kɔlɛ kiri ɛsɛ yani ma sabaqahum abubakarin bi kasrati siyam ne sayyidina abubakar gbati ma lo jima ma e gbodun le ma kinu mi ubi anabi sallallahu alaihi wasallam ya e ma kwa na number 1 ne Abu Bakar. ine ne du je ma exam du te ki ma shi sayyidina abubakar du to mo len e je ma e <laughs> to mo f9 to anabi sallallahu alaihi wasallam ce ta ma hadisi ce ne littafi ma don manaqibu ababakarin radiyallahu anhu ce ne kuma don manaqibu ashabu rasulullah sallallahu alaihi wasallam ya kuma ka a littafi lele en ki ci ki sanna bakar ki number 1 en ku littafi la ko yin ide kwe hun anabi sallallahu alaihi wasallam jina lo ka mama me ka kini ka imachi ka kini jina nebi ki anawa obi mu ba sẹ́dínà abọ́kẹ̀rẹ̀ lẹ́mọ̀ adẹ́ amáńdà náà níbi kẹlẹ́ náà bá wọ̀ bí òun èkejì gẹ̀ ọ̀yẹ́ náà fẹ́ lọ ṣe gbọ́ ìyáálé alukọ́ni kìlọ̀ jùmọ̀ àkíní sẹ́dínà abọ́kẹ̀rẹ̀ sáníẹ̀l ìsìnẹ̀yìn ẹ̀kẹta ìhà mi bẹ́ẹ̀ kùmà tsọ́ ma kùmà má ṣàdún sẹ́dínà abọ́kẹ̀rẹ̀ òun ti nọmba wán kí wọ́lọ́ lè bá níbi sálàlá ìhà mọ́ ma kpàmẹ́nẹ̀kẹ̀lẹ́ ama se uh, khadija dɔgbeun abo khadija mi da tsi amu n'obile ŋu ɖe ɔya nebi sallallahu alaihi wa sallam agatsi kpe ɖe obi le gɛ sɛdina abɔkɛ rɛdialahu anu adikɛgba kama kafiri kuma nɔle ohun tsɛnɛ kite kpa nebi sallallahu alaihi wa sallam ka nebi sallallahu alaihi wa sallam dɔgba fialo ohun dubi wòle meyi ohun ale anebi sallallahu alaihi wa sallam wòle alo firili ama sɛdina abɔkɛ de tsi ohun na wale ɛrɛ.

adika gbe ka ka ohun checho kpo ihe lego kwacha ka na yiki mama mda bitubi ge eri ka ageri ka nebi chele mtu bi ro palu radiyallahu anhu aje ma gata ge ije ni riji aka kanib sallallahu alaihi wasallam idojo hun ni idudo hun anib sallallahu alaihi wasallam idojo hun taku wahayi wawa nabi sallallahu alaihi wasallam onye ló ti ríjà lẹ ìkó wúwe ríjà lẹ ríjà gbélé-tse mẹ́rẹ̀ẹ́hún kó tún yé da e, e, di wáyà àwọn kìló tọmọ yìí iṣẹ́ àkíní àwọn náà ńgbà bẹ́ẹ̀ náà ló náà bá mi ikú tsẹ́tà nẹ̀ ní mọ́làmí mà ní wáyà gbogbo mà mà mà mà alùsàlẹ̀ yìí taki shene ne ka yento yengini la akunanna bawaban li rasulullah yana wa amdi getman ya nabi sallallahu alaihi wasallam yengini kalede wa nabi sallallahu alaihi wasallam ta ko dago mo ene du kelelia welia ka ohun ta taku eje le gudu gbo meki gbeyan no anabi dojo ohun no ya kin gba be na lo inu ika tene dun tamo ya ene duman al ka join egu ka join takele ne ka kwane gbogbo lẹ́ ń bo kìá lónìí káàkiri lè ń pìó bẹ́ẹ̀ ni jíròrò kí wàá wọ́n mọ́ sẹ́dínà abubakar sẹ́bi aláhu anu aláhu akbar òun ọjọ́ náà fẹ́ lo tí àkínọ́yá ló tọ́mọ òun iná wá wọ́n ní yàrá ẹni ẹni kìá dìde yẹn ọ̀nà ẹni káà ìyìn rí di láhu bìí khairan yá ti bìí yá ní fúlàn káàkiri ẹni nà bẹ́ẹ̀ iṣẹ́ nkọjá ń gẹ́jú ń pẹ́ yàn yẹn kim da do dene len sɛta abakar nkyɛn agye do kia kakili aka ɔ anib sallallahu alaihi wasallam akini sɛta ababakar ede ali gate ya akpi salam ayɛ toro ki gudu anib sallallahu alaihi wasallam ni mɛ di mi salam dun ɛla ka an ki gudu ɛya di nabali wɔn akini ɔma alijɛ na ɛkyi tun kini kele ayi kokidɛ ɔma ali aka ɔn takili agudu anib sallallahu alaihi wasallam imɔda do isɛ do na abubakar kilia ko wɔ awɔ tɔn ko nugo ki mɛrɛ nugo nugo ko je ridzia gulu ka sallallahu alaihi wa sallam gugu lɛ ridzia lɛ tso duniya yi dɛ ɛnɛ tsi nɔmba wan kitsi hɛdi o duniya lɛ ridzia lɛ lɛ ɛnɛ tsi nɔmba wan kiwe ridzia lɛ eh, alebi sallallahu alaihi wa sallam ɛnɛ tsi nɔmba tu fɛdi na abubakar bɛ gbɔnyitɔmɔ madzɔ gɛ dagba ana chana muna ginawa na umar ishi akuma arrange uno sayyidina umar inwon liya inwon ku salama ge takma na kaun anabi sallallahu alaihi wasallam che peru ge yen ma mi salamu do ma kaun ki gudu ad na bale un ka kini o ma le jana un ishi sayyidina umar inwon liya taki liya gugo wa awo ya anabi sallallahu alaihi wasallam inwon more un ku emukunyo ho bi ya ike takiri dza kɔ ɛdze mɛtɛ ŋu owuwɔ la vi ami musulumi kado dze ma yi adi kɛgba nebi sallallahu alaihi wa sallam ami musulumi ma na kanya dɔ yɔ katitin okpanatsi sɛdina abakar ami musulumi na kanya dɔ yɔ katitin okpanatsi sɛdina umar gbogbo ati otisayɔra yi ami musulumi na kanya yɔ katitin gbɛkitsa bɛlɛ dɛ gbogbo takuma ku eku madɔmɔ lɛ tak ma ɔrɔ gbésálà ma gɛ ɛnɛ na wɛrɛ ɛrɔ lɛ sɛdina usman taka ni iye sálàmà kpa wà ní sálàmà sɛn na mɛ do yi sálàmà lɛ ŋu kàwọn akínà wọn malè jẹ́ náà etí àmà yàrá dé kpa dzo ma alahu akbar wọn malè aka ŋu ayitɔ ani sálàmà mi sálàmà doɛ àmà yẹn wọn malè jẹ́ náà etí àmà yàrá dé kpa dzo ma sɛdina usman mɔwọn kónyà tẹ̀ ṣùgbẹ́ dɔjọ́ ni e ṣe ń kọ́ wọn ṣiṣẹ́ máa jẹ́ na <laughs> àjọba dúkì wá gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́tsi láti ilé ake òun àwọn ọdọ́mọ ohun yà á dẹrẹ tùnyé họ ríjì alẹ́gẹ̀ tako nkó wa nẹ òbí maki àmọ́ ayé kúté mẹ́mbà bàkí tẹ̀ mẹ́mbà kúté mẹ́mbà àmọ́ ayé mẹ́mbà tẹ̀ họ ẹ̀tẹ̀ ń yìí ṣe àkíní òun nugo yà á nàchi khalifa àmọ́ peace yà á dọ́mọ pànàṣẹ́ òun wọn máa pa mẹ́ni àdìsí lẹ́yìn àdìsí lẹ́yìn wọn ṣe táwíìlì ọ̀fẹ́ èyí islam máa jẹ́ obì àníbi sallallahu alayhi wa sallam rẹ̀ ṣẹ́ńkẹ́gó èyí jẹ́ alẹ́ lẹ̀ ṣe ọgbọ́ láfíà dẹ̀ àníbi sallallahu alayhi wa sallam yẹ́ wọn ṣe láfíà lọ́wọ́ àkànyà dọ́mọ́ sẹ́nà abubakar khalifa yẹ́ wọn ṣe láfíà lọ́wọ́ àkànyà dọ́mọ́ sẹ́nà umar khalifa yẹ́ wọn ṣe láfíà lọ́wọ́ àkànyà dọ́mọ́ àmọ́ sẹ́nà usman wàhà àkànyà sẹ́dínà usman dé ìmútẹ̀wù ìmúdi khalifa lẹ́lẹ̀ ṣé kí olóhùn jẹ́ khalifa kàkà dàgbà ṣe dé òun ẹ̀ ṣe ẹ̀lẹ́ kà múdi khalifa mẹ́fẹ́ kí sábẹ́lẹ́ olóhùn jẹ́ tsaka takuma ni ehe ọ̀n kìí tso kódzi ẹ̀ kì wọ́n wá ṣe khalifa gẹ̀ tó ìtsojú lẹ̀ wọ́n adẹ́ yín ń gbà dẹ́ yìí òun yẹn ni ọ̀kadà bọ́kàl ibùnú abdullahi muzni yani ma sabakahum abubakar bi kasrati siya, yani na abubakar isalu ji ma ji na tabale ohun iduna ojima ba sabe anabi leyin no yana roju ko wala salata isowo ise aki ajalo no iya ti aki asowo no ama mani meju ma che ma le ni ya jalo memele ya chowo ama ise leyin du toruki acho tumale ohun idu ojima tumale ni walakin bi shay'in wa qarra fi qalbihi ɛn kiri tuma le on ci ikhlas kidi hɛ dɔn ikhlas kidi hɛ dɔn faman qala la ilaha illallah ɛnɛ duu kika kini la ilaha illallah walam yakum bi mujibiha ko kì má la tsukɔlɔ kpɛɛŋu kì la ilaha illallah la kàn. bal ikitesaba ma'a zalika zunuban ina ka kila ilaha illallahu iwona shamu lebi zunubi leboge wa kana sadikan amma ina gaskiya yi mudaci oje ka mena kini katiko de keje abo ila ila ila la de jin leko ba si mi ada ka gba bele de ene jerudu on si la ilaha illallah ki ada ogboda mu ko chaka chukolo ẹni lẹ́tù gbogbo ló yàlẹ̀ tí àlìjẹ́ náà ẹni kejì wọn àdójú wọn. òun ṣe ni kí ayọ̀ kí láìla ìlàlá ọ̀yà lè bá mu kọ́ òun tsaka yá ṣe ṣírí kàn àmọ́ wọn nò lébi kí àwọn ṣe lè bọ́ ṣé ni ìkìláàs àmọ́ ni ṣèyí àti ìkìláàs wọ ṣèyí àti two in one ni agogo dàmọ́ òun wá ṣe yèyí wọn yà ṣe ìkìláàs yà ṣe ṣèyí àti. wọ́n kọ́ ọ̀nà ya ce na gaskiya uji la ila ila la shi na gaskiya hun fi kawli ha ihu kulale mukinan biha ya ce na ciki pa ila ila ila la le ya shi shirkan lakin lakin majaliko majalo malako cenki walakin le o ma kaka ya le amen ihlasi deke yekini deke la ilaha illallah ego ewu nwago chaka ina kayadun amma lakin lahu zunub inda shi na mi zunubi adha afet sidikuhu taki ihe gaskiya n laki na lagwegbo wa yaqinahu ihe yaqina n lagwegbo wa an dafa ila zalika shirkul asgar taki lele amanyu taki shirke keke neke ce kamar yakin shanki ikilas ma don magani riyaliya zai a shi shirka keke akira ashirka yi kakana ke akanya gatan al'amali eyi kolon ki acike takwa alkumali an wago ki waraja hat hadhihi sayyi'atu ala hadhihi hasanat na'udhu billah taku amolebile igbe inana tamenyo leke tẹ́kì tó àti àmì bẹ́kì rẹ̀ yín tábẹ́lẹ̀ tábẹ́lẹ̀ nílẹ̀lẹ̀ yá aṣọ gbégbélé ehun nánú ìjẹ́ ọgbọdọ àmì ìbẹlẹ abo ketete kuma atsɔ gbegbele ho na tsabe ɛkɛta kia na wa lɛ ɛnɛ kidɛ yi yatsɔ gbegbele ho na to dɛ ŋu ìṣeéṣi la ilaha illallah ìṣe ni ìkìlá ìṣe lè bɔ kɔkɔn àmọ́ ɛŋu adùn alo tún náà kì zonobi tɔ ọgbọdọ àmì adisi kidɛ ìpamọ kɔla ɛŋu yakɔ ayi taa ɛŋu tsɔ kato sɛgbɛ bɛbi nɛtɛ ɛtsi la ila ila la ho ila ila ila la ho lɛ wòkɔ kɔŋ de ɛyà lɛ mi yi ba mi zunu bi tɛki naam wɔ maata musirin ala zunu bi taki atsituban ide yi zunu bi lɛ gbogbo ele kute ho ɔdzɔ kidze ka gba lɛ bi ɛnɛ kuyi ɔgbɔ dɛ bi ɛnɛ tsaka ki bikila fimanyɛ kulu ha ama ekele itse tsodzo dziwɛ ne eke akakila ilaha ilala yɛ ɛn. Eh? bi yakin kpai yakin wɔ sidiki kpai ɔgaskiya kìmá la do dama kpa mɔ levi lɛ ne lɛtsi nɔmba wan kì alu gbogbo náà ti alijana kaka lɛ lɛ o lɛtsi ohun tse ne kuma kawa kini kɔɔla xɔyiran wo amila xɔyira kɔɔla xɔyiran wo amila xɔyira fɔyinahu ima ala yakunu musiran la seyi ati asalam ɛni lɛ lɛ ineke tori nɛnɛ do ma kini tse no ena be chene ki macho ni den chene katiti chene bi muhammad sallallahu alaihi wasallam ama atita kamejale akini e eh, mama tene ni olevi e kije ki tebi na ele no eje kenyo e ki tebi na ele eh, mama tene de e eh, kije ke bi na ki tenyo lin eje kenyo e ki tebi na ele kuje kanyo ko ha fa innahu imma an la yakunu musiran ẹni lẹlẹ kí alùgbogbo lọ́nà tí àlejò náà yìí iṣẹ́ neketsi akítsọ lébi nò àmà ìgbàtsi yóò lébi lẹ gbogbo ìlẹkùtẹ hùn alaseyi ati asalam ojú àmọ lébi hùn lẹ tẹlẹ ìdè hùn gbogbo ìlẹkùtẹ hùn ìdàbẹlẹ ìyí túba tsi táàkì àgọ ọjọ́ kí wá tsi lè túba wọ́yẹ lè lẹ́ẹ̀. ilẹ̀ agbẹ́jú ilẹ̀ akutẹ́ hɔ gaskiya ŋun lẹ́kẹ̀ wɔrɛ jaha hasanatahu takukɔlɛ nyɛ ŋun iya nana tɛbiɛ na ŋun lɛkɛ o oh. ajanafɛ lɛ ni fa ama mansakulet mawazinuhu wahuwa fi ishatin rɔdiya wa ama man kɔfat mawazinuhu fɔ umuhu na ɔzibila ɛnɛ du kɔjɔ yi lɛ tsi ŋun ɔjɔ na kɛnyɛ ŋun kitabiɛ na ŋun lɛmɛ. ẹni lẹ gbodzi le gbegbe le pio ke alidzena tsɔ pio gbegbe le ini yakini le ake gbó la ke na enatsi tɛnɔ yi hɔn ke ɖabia nu alidzena ni tɛnɔ nu ɛkutɔ me ɛkutɔ me ame ne ki ɛbia ne ŋu ki tɛnyɔ le iye ŋu odu ni emi ɛtsɛ mo du yɛ odu ni emi ɔdzɔ na automatic ma odu yɛ lɛ kpalu mami yɛ mu nɛ do yɛ. kana do jugo ojo na iye ki biele ya won chwa chi ye ojo na geno ena chi ye ko joka fo ummuhu hawiya ojo na iye umudi hawiya tenke gbe hawiya ni akodo memele se to do jeri yan tenke maman eni hawiya ka hawiya che yan ki ama atako yan fele ni wo ma adira ka ma hiya enwa dunye kuma do hawiya narun unaishi hamia eke akpona te undule du ki wona ke undule te ŋu du le tse ma hawo ya chenyo nyɔ ehe ŋgba ɖe wɔ na'am imma an la yakunu musira sai ya ce wa yakunu tauhidan mukhlisan walladhina abele abe anyo ede abo mun abe ebe na maka ege walazina yadkhuluna nara ami ije na mi be kuma na gudu tehuna mimman yakulu ha kwe ha mi be kuma aka kila ilaha illallah wala ije na be kuma tuna wala acha bireji mayeni. imma annahum lam yakuluha bisidiki ne akini maka makila ilaha illallah wala amma maka ko gaskiya wa yaqin mana da cikin tamma ikiciyar kpakon almunafina lisayyati eke ogeshalele imace kumace ka ogeshalele emen kimace almunafina lisayyati ima hebe na makpalu igala ce na rojo hayi yani ishe na bi umar akila ilaha illallah kuma ana tuna yan kishi kuma tuna ekwe hoka yani ma kakpɔ gaskiya ŋu imatsi akumatsi kakpɔ gaskiya kpae ɔtsikii ima ho levi ma kpalu taama alimunavi na lise yi ati ma ho levi ma kpalu todo wokɔlɛ kutsukɔlɛ mɛmɛlɛ yaa wokɔlɛ yɛ diɛnɛ kpalu bɛ kisɛ abɛlɛ nu bɛtsi hɔ arabawo na adi si itabi seyi atan asanatan todo kisɛ ŋu.

au lirejahaniha ima tsakatsɛ bie ne ikpalun ya me enyo yɛ lɛ ya nuɖu nana tɛ bie ne li yawo kaku yi dzi ma tsi wokɔ lɛ nyɔ ima ki yɛ bie ne kpalu ya me enyo yɛ du nana tɛ bie ne li tso mama aɖe de enyo yɛ ni ma yɛ ki kirɔkpɔwo nɛ kigbo nɛ na kidɛŋgunyo nɛ kikpo nɛ kitsɛŋdu ɔdzɔ na mɛtsi ma kuma na rɔ mɛ ɔdzɔ na ba anabi sallallahu alaihi wa sallam ni tsɛnɛ ne ka dɔmɔ itsɛ nyɔ ma do rɔ mɛ ohun no ɛbiɛ ne ohun ma bu anɛ ohun wo nɛ dzo wɔn mɛ yi takɛ ne ki iya ne iya ne la da ki arɔ mɛ ohun ɔmɛ ɔdzɔ na lada ma ọ bụkwa ohun ma ọ dọrọ meki jẹ onye amachi anyị ma na onye n'ime akọ na e nke e na alụ ịma kọdụ ihe ni ọ na jọ meke ga ogbo ogbo ịnọ kọlọ abịachu kịtọ na eto na kilo alụdụ ama ọjọ na amata nọnụ eme machi ehi malia olivia nilele kweju tak takma ugbo imuche eji ele due nileke ezekidu ati abele ijo meki dukpe kimadị lada rọmenwu ya nilada kia rọmenwu onwa chi na nto ah ɛma ne ladaka rɔmɛ mi ni omi atsɛ no levi le omi ate ne ko levi mi ke abulɔ ele atso levi mi a emu gba kɔdzi keni ine ke kɔm mali a ɔta kɔdzi nfɛ la ame da mɛ la kawa onu kidzɔ mɛ onu itse onu mo ni rɔ kpɔn onu mo ni kawo lɛ onu mo ni dɔbɛ gunyu lɛ ɔya mawu lo ko ni onu mo nu du abɛ lɛ lɛ ɔrɔ lada ma tso n'abɛ ayi kima ni lada ne lɛ bɛ olevi onu abɛ ma du ɔya olevi yɛ ogumɛ ya ha enekọ olevie ohun kichi kitenye ohun le mgbe ogumele akumali ahụ ogumele bụkwa hụ enyole ha itebie na eleleta igala mi se na nubeju ha yi olevie ohun ichi tenye ohun le mgbe ogumelu mele ohun ìlàmọ́ olevie ogumelu. ogun mɛlɛ ohun ohun dutule olevi ogun mɛlu yamudurɔ mɛ kpe ohun ibe bɛ gba n'odzi ŋuke ɔbɛ ko ogu kan ibo ogu kata ɛnɛ kɔ ɛnyɔnu ko levi ohun nya tɛnyɔnu le ŋgbo ŋgbo ogu ka ile ile kota le dzana ta alahu akpa anabi sallallahu alaihi wa sallam ɛsɛ kabɛlɛ naam ima ɛn. Eh? imma an yakuna lam yakula bi sayyi'atin aw qaluha bako amalaku abaki ki la ilaha illallah le waqtasabu ba'da zalika sayyi'ati imna ko chukolo le bi no bi la ilaha illallah le ki kake wala le bi le ki chele ki rajahat ala hasanatihi tako le bi le ile atenyon le o ojo ki je kalinu mi si ba gbolohun iseun him, hasanatihim lakini ilata eh, eh, nyɔmali suma da afa lizali ka him, taki mɔgɔ sika ma lɛdu gbegbo wɔyɛ kiina hum imɔtsi kima lɛdu gbegbo ke suma lɛm yɛ kulu ha takuma kan ma la ila ila la ubada da zalika ubielelen bielelen bi sidiki gbɔ gaskiya wɔyɛ kiin ba ɔtsiki gɛ taa ma eɛ kpɛkɔn li'anna zunuba todo amo lebi kad ada afat zalika sidik wal yakin ìṣẹ̀lẹ̀ aha mọ gaskiya lẹ́pa yakin lẹ́gbẹ̀gbò an kulu bihim bẹ̀dọ̀mátẹ́ kọ̀kọ́lù ha bi misili mi misili ha ula'i ikakila ila ilala ọla mi beeki dẹ láyẹ̀kẹ̀wá ala mahawi sẹ́yẹ̀ àti yánu kpahi kìí ahẹ̀bẹ̀ na ma kpalu mánu yana da ko inu kpahi ki ayi jana e ma kpaluman fatar jiha sayi'atihim ala hasanatihim idabelele ebienema yana nana tenyomale intaha mulakhisa aloko wakati zakara hadha kasiru min alulama yanu koleki dai wewewewe ama kpa machika ke ibnu qayyim wi ami be kuma kole kide ibnu qayyim do on shekici zada mi'ad wa ibnu rajab wa ibnu rajab wa ghairihim pa bu ne ma qultu yana wuce ka wa bima qarrarahu shaykhul islam ide ha ki shaykh islam akika ka won ka isonu ka isonu meji ni tajtanibul tajtamiul ahadith eke hamadisi le koje ju papo وقال في حديثي ishika yi hadisi dalilu ala annahu la yakfi fi imani lakini ya bone jo yi imani anutuku kone kiku kola imani la ilaha illa allah ku halundu amma mingeri itiqadi kimashi akini huda ku hedon obil hmm? akas baki huda ku hedo ya wokan hmm? wa fihi tahrimun nar ala ahli tauhidi kamilin ehola kire ya ko akini haram ije wuna kijela mi bo tohidi ekpeko ana doju ko abokuma ni tohidi ekpeko haram ije wuna kijela ma haram ije mana wewa una na rule <laughs> wa fihi ehun anal amal ukolo la yanfa'u ya ci kuwa netano illa iza kana khalisan liwajihi Allah ta'ala ti o kole ki mu de khalisa liwajihi Allah ta'ala iki che gbe fe o jene fe yuru ala ma shara'ahu egbe fe o jene fe le ki mu da lojo da shari'a un ala lisani rasulihi muhammadin sallallahu alaihi wasallam la lu pala nabi muhammad sallallahu alaihi wasallam tambihu abiriju jola kidek makacha kai qala qurtubi qurtubi shika fi fi tazkiratihi iharia onke achi koluhu fil hadisi ukola onke hadisi min imani kwehe imani ai min amalil imani kweha mukolo imani Alleti hiya min awal min amalil jawarihi amukola imani le onchi ukolo ika moji koiko achi amoji koiko amachukolo imani alu onwa kukola imani edo alada nwalada kwi waya kunu fihi dalalatu ala anna al a'mal salihata min al iman ikide adun ajala kini amukole fe chaka chemkechi ila nugo de imani ge wa dalilu ala annahu arada bil iman etanulem kimin pari imani le ma qulnahu oncheun kakale gudui walam yurid mujarrid al iman alladhi huwa tauhid ikibe oji ma ni lulẹ̀ ẹnkì ma ni lulẹ̀ oji ń ìmọ̀lẹ́ òun lè àtẹ̀tì tòhídì wọ́n lè fa ṣúrọ̀ka tákì hàmí ṣúrọ̀ka kì hàmí ẹ̀hún ètò adágọ́ pọ̀jọ́ ojoojoojú yìí wọ́n máa ń lótìyàn wọ́lẹ̀ ìkíláàsì kì àwọn hì ìkíláàsì náà bìkọ́ lè láìláha ìlàlà gbàókọ̀lá láìláha ìlàlà yẹ́nì wọ́lẹ́mì rẹ́d mùjẹ̀rẹ́dìl ìmọ̀lẹ́dì hùwà tòhídì ẹni lẹlẹ taki wọn lulẹ oji ima de kitso ntsɛtɛ to hidin taki sirika nokon taki ihe ikilasi nɛn òun tso jɔ la kuma kalẹ kudu yi ɛni lɛ wọn anana kanya yi yanni mafil hadisi nafsahu min kawlihi e hadisi e kide hadisi gɛgɛdɛ ko kɔlan kia kin akhariju madumadu ko wọn na kuma kalẹ kudu la a se gbalẹ kudu hadisi kele kudu a se de yaba. ثم بعد ذلك يقبض سبحانه قبضة tako bieleke oje na fayulu yahudamu nukatiti oya kharuju qauman taki na boka netiro katiki anawaige kaki na boka kuma na komaduhu abelele lem ya alemu ina ndu kichiche nwe enyo kuma me mo mama ma ishi akuma che onyo ni mama maka eno bona me me onyo ni cheche ime nwe mama man Ena nukola ki akoja mi tata ka akola jum abuka do mama me nwe enyo mama na abode se tele do mama ko ma eh ya ta jana on gubi mi mi aka yi mi mi dai <laughs> yana fe jo aja le tin ke ko eh na na na na ke eh buldan mukhalidun eh na na na ke eh أنا لازم ولدان مخلدون تقوى معكم؟ tɔ kpehutsi amafedu itsina mi be kumatsi mɛnyɔ kpehutsi amadzalo itsina be kumatsi mɛnyɔ kumagbogbolɔ abe kuma kpehe ami wele da alunu xa le do nu da ama ye matsɛtɛ abe kuma ka yi ɔntsa mi be kɔ da seri ama wa wa ma ma ma ma ɔda is ɔ e, ma gbe gbɔ ma ma kini ọjọ́ dọ́mọ o idọ́mọ amagbe gbọ́ màmá ń mẹ́sà wò abẹ́ ìdàgbé kùmà dọ́mọ tí édè mẹ́ akíní idọ́mọ abájọ yín ọmọgbélé ìṣẹ́dọ́mọ lè gudu ẹ́n wọ́n máa bá lẹ̀ kúrún náà kìfìrà ọ̀nà ló ní mẹ́sẹ̀ni àlébù mẹ́sẹ̀ni fi wọ́n ti rẹ̀ sùúlà ẹ̀wọ̀n yàrá mi ẹ̀wọ̀n tí ni. enwe fi kulli ummati ummati maka ile inda jina ami beki dai ma gbo wazi mama onu che duwa akara ma fi kulli ummati agbade alu meki dai pa alu meki ya ya na bi kuma da ma omole ma ma ondu kilobo islam ma ma ojo ni ma ma nebi ma ma lukurani ma ma desi ma mi fikiri ma mi musulmi ma gbọ ma mama gbogbo maleku. Ma ìṣe náà di sìkì kọ lójú ma, ẹnì kẹ ṣe mẹrẹ ya amajalu pàmò afẹjú madọn amáṣọgbọdúnmánu ajalu e kùchẹlì atu ìwọn dọgẹn afẹjú e kùchẹlì atu ìdọgẹn ìṣe náà kì í atsa ajalu kì í atsa ajeti kì í àwọn ṣàfẹjú ilẹ̀ ìnà òǹdókè ìnà òǹdókè àmọ́ ilẹ̀ ẹni lẹ dọ ẹ̀hún mẹ́ta yìí òǹdéhùn. súnmù bókùmù umuyun ìṣàjẹtí ìṣàjálò yàṣàfẹ́jú ìdọ́ tó ya ce mata àti ìkùnmẹ́rẹ́ àjẹ́ náà rìzìkì wọ́jú ẹ́ àṣàṣe mẹ́wàá àzọ́jú takùsẹ́ kakọ̀ lẹ́ alu kuma na ce ma dɛ mama bɛ lɛ ko jɔn ci a bɛ kuma ka wɛ mɛ ni fɔ ya xaruju ko ma lɛmiya amɛ lɛmiya alɛmu xɛrɛ kɔtu a bɛ lɛ lɛ mɛ ina ŋu du kisɛ ŋu yɔ kuma mi mɔ mama groupe lɛ tiɲɛ kɛ o ma le kɔntiri ka yi wɔ si kɛ mama ko yeju aku ama kɔ ne tsaka lɛ takɔ ye ame hã ame le mɛ mara rɛ mi ɔdza mɛ ne yi ke o kamani ama ndunu tse nu ama ame ndu ni ama atse ndu ni ama atse ndu ne ndu kira medzo ama tse eni hi ama tse ɖe eyin tɔ eyin tɔ ɔya ɔgbɔdu me tsaka le me la le re hona abuka wolewole ma na lo re hona le abuka adzi dagbe ne hi eŋu ama tse taka ma nyo te hona takɔdze ŋfɛ le ŋutɔ ɔya mekɔ dago ame kumeɖola ɖo te hona le memu dadia mela yɔ te alidze na ame kume la kɔna tuna lɛ aya mɛ la tɛ eho eho na imatsi gake ni kɔdzɔ mu gbɔ la do mɛ ki meti du mɛ ki mu kɔ la do mɛ kuma mu tse dɛ mɛ ame lɛ tsa bi kume ma kɔ yi ama ame kume gbɔ de ɔdzɔ mɛ li bɔ de ɔdzɔ kume gbɔ ɔdzɔ kume lo tuna lɛ ɔya ame imatsi ka kɔdzɔ bi tse mɛ ame ma gba gbɔ yi tabi la bi kuma gba gbɔ lɛ ɔya to wodze lɛ wodze abɛ yaka yi alisi tse kiwa ya kharuju koma mana kami bukadu lam ya alamu khaira qattu manu ma chenwe nyoma man yurudu bizalika tauhid mami tauhidin mujarrada min al amal taki abi botu kolo tauhid echin tak ma oye ma pa mole hadisi kuma do ake shari sunan ibnu majah on chari siku bawai ko aje bata mujarradi en ka umma takedu chukoloki tako kɔlɔn a dul irin lɛ kɔlɔn musanaf ani kɛ dumani ko alo tu lɛ kɔlɔn musanaf musanaf cika wa ana abi sa'id al-khudri afi sai ku ba di abi sa'id al-khudri an rasulullahi radiyallahu anhu wajakiyan an rasulullahi sallallahu alaihi wasallam wọn wà fún bonu sọjọ sallallahu alayhi wa sallam kọ́ọ̀lá ṣíkà kọ́ọ̀lá musa alayhi salam àní musa alayhi salam ṣíkà ya rọ́bì yẹn ní ọjọ́ wẹ̀ kẹ̀tsúdu mi alimni ṣe an, kọ́ mi ẹ̀hún kà azukuru kà wọn náà do tsari wẹ̀ kú ẹ̀tsọ́ jẹ́ n'ẹ̀fẹ́ yòló wọ́n á do owó kẹ̀bìhì wọn náà diwe bi kọ́ọ̀lá takọ́ jẹ́ n'ẹ̀fẹ́ yòló kà wọn á di musa kini kúlíà musa yẹn ní o musa wẹ̀ kà kini la ilaha illallah no ya ki la ilaha illallah qala ya rab taka ne musa ne ojo we ka chudumi on che makini inna na du ki domo che ilaha illallah yana un kun ati ne Kulu e ka ohun kullu ibadika yaquluna hadha eh amadu e ma se meile ma ka e kun ni cheke acha yuko won atini icheke ne tene dwaka ala na rejuko yani kaya ibadika na hadha amadu yakibochaka maka qala ya musa tako yanfela ni we musa Lo anna samawati sab'a imaja kinu jale mebi wa amirahunna ghairi ba mi be kuma da mo jale mebi le daji deju abe kuma tsi ba da ma wo dadzi tɔmɔ ama geri minus wo ŋkɔ tsɔdzɔ ati se kete adu ŋadza la kini ɔdza nɛfɛ betsi ɔdza li dɛ todi ida ida nɛtɔ takɛ ni geri ni abi ali gbe ya nɛ iwɔn di geri tɔ gɛ ni yɛn ɔdza li mebie kpami be kuma dzo ɔdza li ɔdu ɔdza li mebie la tso di nia ama yɛn wɛ kibalu ke ŋutɔ that means ɔdza tso ɔdza tsa tɛ yi dɛ.

im da kí ni ma kí o dò ń tọ́ mi bẹ́ẹ̀ kùmà dọ́jà náà mẹ́bi lẹ́gẹ̀ ni ẹ̀hún tsi ẹ̀ todu zaati ọjọ́ náà fẹ́ yọlọ ìṣà náà yìí dẹ́n zaati de tsàtẹ́ yìí dẹ́ todu ẹgbà e kí a hàn kí ẹ e, jẹ́wọ́ àbò yìí kí a hàn làkìrẹ́ yìí kà kẹ́ ẹ̀ ọjọ́ plus ti hàn lálẹ́ ọ̀là lẹ́dọ̀ wà náà wáyé yẹ́nà ọjà lè mẹ́bi kpabó kùmà dọ́jà lè mẹ́bi tsukwala ọlùkà yà tsi wá táyé ẹ̀hún ẹ̀hún mà tsi tsi ká wà mẹ́ẹ̀ ɔdza na ka wa toro kɛ dɔdzɔ te kɔ la lɛ yɛni he omi mu da dɔn alahu akbar naam fi kɛfɛti ɔdza le me bie gbabe kumadze ɔdza le me bie anɛ me bie gbabe kumadze ɔdza anɛ me bie ɔgbɔdumatsaka fi kɛfɛtin madehe ɛdɔ. E ọwọ́ èyí scale ti kẹfẹ́tìláhì dẹ́nu kẹfẹ́tìl mizan kẹfẹ́tìl mizan ehu ugba mizan yẹn o jẹ́ alẹ́ mẹ́bìẹ́ àmọ́ àṣẹ ni wọ́n ardi kọ̀bọ̀dọ́tò huyọ́ mọ̀lìkìyàmà ọ̀sán máa wá ti mọ̀tòwúyà ti bí ẹ̀mí ni ilẹ̀ dọ́mọ́ àmọ́ èyí kìdá yẹn màkà ṣí ẹ̀wẹ̀ wà wọ́n ardi wọ́n o jẹ́ alẹ́ mẹ́bìẹ́ pàbó kùmàdó jẹ́ alẹ́ mẹ́bìẹ́ lẹ́yìn ọjọ́ múra dé hùn ana mebie kpabo kuma da na mebie lɛ fi kafati ma de ho gba a scale ɛnfi tsi kɔjɔ kaki ni geere lɛ mɛwo lé mɛ ba ina ru ɛdzo mɛ ko madza kɔjɔ kaki geere lɛ ma kaki ni <laughs> to wala ilaha illallah fi kafatin la ilaha illallah ya de ho gba a scale mẹlẹt bihin na la ilaha illallah taki la ilaha illallah lẹ ìwé tó dza lẹ mébìé kpabu kuma tó dza lẹ mébìé anẹ mébìé kpabu kuma tó anẹ mébìé la ilaha illallah lẹ ìwé tuma lẹ alisi itse nọ katu ibu ni hibana gbaa ikpa ihe hakimu yutọru abu sa'id ismuhu ẹni gbari si ama ṣe ṣe taari igun tai ẹni abu sa'id odun ci sa'ad ibn malik Ibn sinan Ibn ubaidi al-ansari al-hazraji hazraj bayi aus hazraji ohun sayidu kudurishi sahabiyun jalilun sahabi anabi yóò jì máa wọn ṣe abuhu kazalika baba ahun lógun wọn sahabi shige. Istesgara abu sayidu bi uhudin adika ba mawajogu uhud abu sayidu ṣe mọtọ kẹkẹ ṣe <laughs> ba mawajogu uhud lẹ abu sayidu abu sa'idu ci mato ka kai shi wa shahida ba da ha amma a hamogu ki bo abu sa'idu kuduri ma ba da ha a hamogu ki bo abu sa'idu ice jake mata bil medinati abu sa'idu iku eho medina sanatu salasi au arba'i au khamsi wa sittina ọdọ hijira n'ọdọ ọgbọ mẹta nyọ mẹta abẹki nyọ mẹlẹ abẹki nyọ mẹlu sixty three abẹki sixty four abẹki sixty five years kanib sallallahu alayhi wa sallam ŋɔ kuma kawe medina ohun okoe adikegbe lɛ made hɔ ɛ islam titɔ itɔ gom iwa do kete dɔ islam tse tsi wa yɔ katitɛ gbelɛ tan Allahu akbar wakila senator arba iwa sabayin machi akini he odo gbo mete wanyo mele hijira ta kan ku ya abu sa'id khudri qulu azkuruka ay asni alayka bihi kuna du jenyuwe wa aduuka ay asaluka bihi ona du biwe bi qul ya musa tako je kakin ya musa la ilaha illallah atika algurmeko fihi ana dhakira biha bi biqawliha kulluha ene kia ka kila ila ila la uchakale wala ya kota suru ala lawzul jalal mati ni kuna kika kila ila ila la kiubu kadri oji ko ujojo le katitin e ka kini la ilaha illa allah ka ki muhammad rasulullah mati ni kika kadi la ilaha illa allah wala ala huwa mala tini kuna kika kini la ilaha illa huwa fɛkɔ kadɔmɔ kyɛnke kyɛ ale tauhidi la ilaha illallah. take kaki la ilaha illahua tsi tsɛŋu illahua ɛma allahu lɛ do ata allahu la ilaha illahua ama ah. ah, kyɛnke kaki ni la ilaha illahua ah. ishini ke dimini no mune menil huwa ɛna tsi huwa neke pasara ŋu huwa lɛ ne tɔ ne du dabe le haramu tse wo ne ke kakiri la ilaha illa huwa huwa lɛ tse ne ke tsi fulan ama la ilaha illa Allah, aha allahu lɛ du ke abɔ jelen lɛ ne du edu e ko la ilaha illa allahu maa ki la ilaha illa huwa tse ne ke tsi illa huwa yɛ e te ne ke ka mɛ ke ka yi allahu ɛdu e lakini allahu la ilaha illa huwa ana da ko kama yaf'aluhu gullatul mutasawwifa yani olo lekide ami gullat ami abe kuma ce on to gule amacha kayo <laughs> fa ina zalika bid'atu wa dalala e ka ki la ilaha illa huwa bid'a ishe ila in washige aje mata la ilaha illa huwa ai mani la ilaha ina duk marare un illa huwa ciun ohun lati ni kice ne mune ide hoda ami tarbiya ma ce ceun lele gudu alkaro nu ko jima mama cha be ga no ma dola ma gbele mani allahu mani huwa ma cha gbo gbele ni huwa o ja mbe kuma tarbiya mani ene du chini ke chojo en du chini ke chojo dabo halaji alaji shehu lele ka shehi derika ihisha ihun mochaka hela hun ye hun ko alki we hulta fi majali de taki wonya afe ofa hun afe ofa afe hun yani la ilaha illa ana wahadi asama usama'i wal ardi ardi ma fi ma fi hadhihi jabba illa baki sha eme moyo bakan yani yani ina na dubu kale domo che un katiti o ja le shon lene ana shon lene aji pun yin kale de de ise ina un du kale de don chi ojo to abele un du kweli halaji halaji madu de nile nauzu billah ikide chi olita fi ma win de to dabele un ma pona wa kini mu wa le se na mi be kun adoma kakini la ilaha illa hum tiɛn yina mi bɛ kuma kakini nɔjɔ du kɛlɛ dɔ mɔ ntsi ama bela ma kpa mɛ ni haramu itsewu wɛ kɛtso nɛ ɛki kakini la ilaha illa huwan torí kì í hu alẹ́ kì í amúdẹ́ ní kì í dọ́ léwu kakó ń tsɔjɔ ha yɛ lɛ ama la ilaha illallahu tɔtɔ aduki halaji tsaka kabɛ yi iwɔni kì í dɔ léwu kakini. Allahu gen alaji lẹ́yìn ajẹ́ pọ́ aleykum salam ìyẹn ni pọ́ sede kama lahudu Allahu la ilaha illahuwa imadabelen la ilaha illallahu ẹgbà wọn akíní la ilaha illahuwa ẹ kẹwọ kabẹlẹ ìmẹni bídíà yìí láì ṣe ọdọmọdún gbẹlẹ góyọyọ ẹhẹn. Maka kila ilaha illa huwa ce dai ka kina allahu la ilaha illa huwa abe kila ilaha illa allah aloko qawluhu kullu ibadika yaquluna hadha hadi musa ke na gboda madu e chaka ma ka bai sabata bi khatil musannaf ise peko pae ota kidaru mutene ki kulta bi bil jami mudu dama kullu ibadika amani da chogoda madu ja kabalen amma yani kullu ibadika wallazi fi asali yan wiki ya cetta shi akini amma duwa yake bo ma domaka yaqulu bil ifradi one one ne ma maka kina be kuma maka kina be kuma ma ji la ilaha illa illallah mura'atu bil lafzi ila yadide bo mo e kullu yani yadibe to kullu le adika badu ka ka ibe kito e ka kino ogbodo amadojo chaka ka kila ila ila ka belen ama ama kwameni enkade musa mini ọgbọdọ àwọn adọjọ chaka tẹnikì mátàkàkà ní ìṣe máa kí ni láìláha ìlàláhù ìgbàlá jẹ́ nàìjíríà ojúkó ẹni dú ṣe máa kí ni láìláha ìlàláhù o ama jẹ́ lèbọ́n mọ́ jẹ́ lèbọ́n ni. ọwọ́ àfi musnad min hadith abdullahi ibn amri bilabzi jami kama zakarahu musannaf ala musa kullu wa ma'ana qawlu kullu ibadika yaquluna hakaza hadha ijana roju ko ai inna ma uridu shay'an takhani takh tahasani bihi ade musa ni en ko mini gbe ku daba le ijana roju gbe ku dabi roju aloko we ka abi ke bo alo gbe ku daba le ka kuma kami aja meje

hikima ne muna dukiya ne lalamin min bayna umumi ibadika kima cha maduwe kibocha ka chukpenwu kichwa ni simu lazima ilele ale <laughs> musa bi je bi simu lazima ojo ma je don ni we go go ke mi wona <laughs> o je ne o je akini ogbodo undu ko ne ko adowe de onshila se la ilaha illallah le ọjọ́ dòmú náà wọn o wọ́fíìrì wáyé ti bá dà kọ́ lè hi kúlù ìbádìíkà yẹ kúlù náà kàdà kọ́ọ̀lá ọjọ́ náà fẹ́lẹ́ wọn kà ń kọ́ wà kíní kúlù láìláha ìlàlá ẹni wà ní musadé wẹ́ kà kíní láìláha ìlàlá inú kọ́lá kí wọ́n ti yẹlẹ̀ gẹ̀ ní. mmachi kà kíní ọjọ́ náà fẹ́lẹ́ wọn mú múnẹ̀ dùn yẹlẹ̀ máa tọ́gbọ́ yé kìrẹ́ yánà dúró jùkú ọjọ́ náà fẹ́lẹ́ yíyàn dé yele ka ki la ilaha ila anta ya rob yani la ilaha illa anta ya rob ina ne du ki we e chiki ka kini la anta e. yi won mi ya rob won ru manyu ge to de on po kolai e je makande musa alayhi salam ya bu kolojo yu ka won jale abe tabe tabe la ki ta ka pejuru yi won mi ya rob du manyu ge inna ma uridu shay'an tahsani bihi yẹn ń wí pé àwọn ohun ìkọ́ dé ohun àtẹ́nì lẹ ọjọ́ ìfẹ́lẹ́ mi ọ̀ya full stop ẹ kàdá ọmọ kì í wọn kàtà abẹ́lẹ́ lè gẹ̀ẹ́nù ẹ akadé mi bá. mbomɛti yɛn kaka adesiɛn kama kada mi mbo hmm ɛ. Eh? kakwa na kolo huko ya wala ma kana bin nas aluki la ilaha illallah laki mu de yo gboda mo ne chaka mamo na duen ene du ne ne kuma kpona hin ki kan ene ki akoka oja mu ne du kuma yo bel bil alimi kulli ama emu de ne kinu ma chaka min darurati ila la ilaha illallah eke mudo chuchun imdo tila atanyu isha beji shatanyu nki kakila ila ilala dagba ki idachi mi dojo dagba ki mi wa fa ochuchun kakila ila ilala o ojo ki wa poko pa imani la le bolo jun mala nihayatalahu ikmanu pojin kanat min aksarul azkar wujuban emu emudeun kuma tene kone kina do charia ojo ochuchu wewewe le wa aiseru ha husulan ya muden we ki awon lo la e katule ge igbitalun wa azamu ha ana eke tan awon ni je nana tan dule ge mana la ilaha illallah shi tan dule wa awam ami awam abosha ami awam abóṣàmì awan àmì tolab abóṣàmì awam Eh? Eh? Ed, ed, wọn kà ọmọ Ya, dẹ sípò ọmọ Ya, yà dé líkejì ọmọ abóṣàmì awam ẹ fún àdójú màkúbe ẹ nà á mọ àmọ wọn kàtó yìí ni abújá mi àwọ àrùn ẹ́ abújá mi àkọ́tọ̀ máa kúbe abújá mi àwọ àrùn tó nàákú di broken náà nàákú di ẹlọ́lá ńlẹ́ abújá omiyin <laughs> eh, omiyin tó abi awam wọn tsa bó kuma tó tutu lò wò mà tsi dzo kpɔ kó awam lɛ kó omui kó ama omei kẹlẹmọ yìí kì dọgba wọn lẹ tsi tó kpɛkì ma nẹni rẹ méjì kì wọlé juhal ẹn ìdágójó jìlẹ àmà ma ma tsi kọlọ dàmà àmì awam àmàlẹ́sàmì juhal machi awam machi juhal amen amen je chubi ba mi be kuma tutulu iga na ise de abu kuma jo mamu gbo kuma kuo ni mamu gbo kuma lon wa minhum ummiyuna la ya'lamuna alkitab illa amani je na fe lo ka ile yani kwe hamone jina mbe kuma jo tutu lo wo ma me ondu kide ide ukolojo kojo ka se o in eh, eh, eh, ila amani se e dojeun iko we un wa ola en ka abe abe abe cha be u ka to me idu ko ta fini idu ko adisin be kita babele kuma jon amale acha manager to be to o ya ka ni wala awam ami be kuma cha me be kuma jo ho ho kuma de ondun wọ́lù juhal àmì àwọ̀ àwọn ìdẹ̀ bí kò máa jó hóhó mọ̀mọ́dé ẹ̀hún dún wọ́lù juhal pàmẹ́rin jẹ́ túbi yá àdìlú nà àná àmàlẹ́ màá gọ̀ bí láìlà ìlàlà ọ̀tẹ́ bẹ́ẹ̀ kí sàmàlà sàbẹ̀lẹ̀ yá àdìlú nà àná màá gọ̀ bí láìlà ìlàlà ọ̀tẹ́ ilẹ̀hùn ìlà dà <laughs> ti mú bùtẹ̀ àtù màá mú gọ̀ bɛnki la ila ila la wa dɔ atɛ takumali na kote hamɛwɔn kabe bidi adɔma alɛti leisɛt fi kitaabi amɛnwe lɛ kuma dɔma te bidi anyi ide olutafi ɔjɔ ni wala fi sunnɛti rasulula yaade sunna ya nebi sallallahu alayhi wa sallam aleykum salaam. Mm. Bilalemi, Bilalemi, naam Bilalemi, ohun ìṣe yánà lójú wale wọ́lẹ̀ náà kára bìrìpìt wọ́lẹ̀ máa kánà bìnnáàsì alu ewele ṣe ni wọ́sẹ̀lẹ̀ wale wọ́lẹ̀ máa kánà bìnnáàsì alu kìmúdìí ọgbọ́dọ̀ amúnilẹ̀ bẹ́ẹ̀lì ọgbọ́dọ̀ amúnilẹ̀ ṣe bil'alami kúlè yìí wọ́gbọ́dọ̀ ilẹ̀ ṣaka yánà lójú kó inshallah mi aka de kuma ile ama ama agaji mi maro nye o oh uniform le ule dere abajo yi kaje hun yi inshallah loto oke wa zigo mune ami edu academic da abe ata to me ki agbeyan awazi